أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله تعالى وبركاته هذا كفون والله با ترى لكن كاتب محمد صلى الله عليه وسلم أبي الله سبحانه وتعالى kí ó bá ní fi ìkànnà kárí àwọn ará ilé ànábì àti àwọn sọ̀hábà àti gbogbo ẹni tó bá ń fi lànà rẹ̀ ṣe sí ẹ̀ sọ̀rọ̀ sí ilẹ̀ àtàbí sọ́kàn rẹ̀ jọta ànábì sallallahu alaihi wasallam títí di ọjọ́ tí ayé òní jáyé mọ́ àbí Allah subhanahu wa ta'ala àtàwà àtàwọn òbí wa àtàwọn ẹbí wa ọlọ́run bá kí ó ṣe wá ní olórí láyàtà kìíyàm àtọ́pẹ́ra wa káàbọ̀ sórí ètò wa ètò fíkọl Islam eléyìí tí ó máa ń dé títí bọ̀ ní gbogbo aago mẹ́wàá àbọ̀ sí aago mọ́kànlá àbọ̀ ń bọ̀ lẹ́ni tí ó jẹ́ ọjọ́ sunday inshallah aago mẹ́wàá sí mọ́kànlá náà ni a máa ṣe àbí allah subhanahu wa ta'ala gbogbo àwọn tí wọ́n jẹ́ onígbọ̀wé ètò fífọ́ islam oríire ayé oríire àkúyàmà náà kó mọ́sá bá ní ṣe fún àbí allah subhanahu wa ta'ala gbogbo àwa tí a ń gbé ètò náà àbí ọlọ́run ọba tí ọba nìsan nìkan wa ní ẹ̀sán lóore àlẹ́ mi inshallah a fi wà ní fídíò bákan náà pẹ̀lú ọ̀kan nínú àwọn afáwa àwọn olùmọ̀wa fadilatu sheikh imam Sa'ad Sarumi Abu Safiya àbí Allah subhanahu wa ta'ala lọ́n kí ó jẹ́ kárí wọn pẹ́ lórí dáadáa lọ́n kó bá ní ìsan wọn ní ẹ̀san lórí jazakumullahu khairan a máa sọ fún imam kí wọ́n bá ní sálámù sí àwọn jama'a السلام عليكم ورحمة الله تعالى وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته wọn àwọn ìmáàmù wa ni àti gbọ́yìn ah, àwọn ni ìmáàmù Sa'ad Sarumi Abu Safiya Hamdulillah ọlọ́nkọba ni ìtàn wọn lẹ́tàn lọ́rọ̀ ẹlẹ́njẹ́ àrí ń pẹ̀lú ìdájú akọ́lọ́kùnlá al-imam ah, láàrin àkókò tí a ní ní tí a fẹ́ kẹ́ bá wa ṣàgbéyẹ̀wò rẹ̀ wọn náà ni àyà kan nínú àwọn àyàtul Qur'aniyya eléyìí tí ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala tó fi ń sàlàyé nípa àwọn ìdẹ̀ra oríṣiríṣi eléyìí tó wọn ọlọ́wọ́n ṣe fún wa àti dídúpẹ́ lórí àwọn ìdẹ̀ra yìí sọ̀lá láwá fi gbà kọlé yẹn kalẹ̀ pé wajibatul ibad nahwa ni'amillahi azza wa jalla kí ló jọ̀ràn yẹn rú lórí àwọn ìdẹ̀ra àwọn ọ̀kẹ́ oríṣiríṣi ilé ìtọ́lọ̀ ọ̀bẹ ṣe fún wa نسأل الله سبحانه وتعالى أن يجزيكم عنا وعن المسلمين خيرا ونقول لفضيلتكم ليتفضل مشكورا منا ومأجورا عند الله عز وجل حياكم إن الحمد لله نحمد ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهدي الله فلا مضل له من يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله إن أصدق الحديث كلام الله وخير الهدي أن محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله تعالى وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أرطف ولم وبا أن يلم وبا تشولاري إتمنى سفان محمد صلى الله عليه وآله وسلم في الملأ الأعلى عند الملائكة عند لدى الملائكة كلهم بمبان محمد أسكب الصلاة كن بما الصحابة أن محمد كن بما التابعين كن بما تابع التابعين àti gbogbo àwọn tí wọ́n tẹ̀lé mọ̀nà anna muhammad sallallahu alaihi wa alihi wasallam tí ó fi di ọjọ́ alkiyama amin bó kí ṣíkẹwà ọkalawa ọlọ́gbà sàríkún dada fún yẹn bá mọ́ ìdúlé gìtì láti ọlọ́gbà jù báyìí lọ amin àti gbogbo àwọn ìyá pápá amin akú mbẹ náà kọ́lọ́kọ́ gbá ní ìbádà fún wa amin mọ̀wọ́dọ́wọ́ tí wọ́n ní ká gbéyàwó wọn ni نحو نعم الله عز وجل وإن تعدوا نعمة الله لا تحصوها àwọn ọ̀ràn èèyàn ojú sẹ́mìnkún tó jẹ́ àwọn nǹkan dandan fún àwọn ẹrú ọlọ́run ọba hmm. gbogbo ayẹyẹn ẹrú ọlọ́run bàlá ṣe tó wajibatul ibadi àwọn tó jẹ́ nǹkan dandan tó látọ̀tẹ́ pé ọlọ́run ọba ọba ìkọlá ń fẹ́ látọ̀dọ̀ ẹrú rẹ̀ hmm. nahwa ni'amillah sí àwọn ìdẹ̀ ọlọ́run ọba lórí àwọn ìdẹ̀wọ́ lọ́wọ́ bá tó sì kíni tó sì fún wa tó ó ní sí pẹ̀lú ìbámu pẹ̀lú ayàtọ̀ lọ́wọ́ lórí pé wà ń ta'uddu ni'matallahi la tuhsuha lọ ní tẹ́bàkà àwọn ìdẹ̀rẹ̀ mi ọlọ́wọ́ ọba subhanahu wa ta'ala la tuhsuha ẹ̀ lè rí ka wípé ayé yóò ní pé yóò wà ní ìfọ́ọ̀mù tẹ̀síìrì àwọn hmm. dàgbé náà nítorí wà máa kama sí àìkọ̀ọ̀kẹ́ pẹ̀lú ọlọ́run أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن تعدوا نعمة الله لا تحسوها، إن الله لغفور رحيم ولن وإن تعدوا نعمة الله ولن gbogbo ẹ̀yin tẹ́ ń jẹ́ ẹ̀bẹ́ mi ọlọ́run ọba tẹ́ وإن تعدوا نعمة الله tẹ́bàbẹ́ ka ìdẹ̀rẹ̀ mi ni'mat Allah mm-hmm. ìdẹ̀rẹ̀ ọlọ́run bá kálmà yẹn àwọn onímọ̀ ní pé tọba pé ni'ma a rí pé kálmà kan ni wọ́n tún ṣe ìdọ́fà rẹ̀ lọ bá ismul jalala wọ́n ni ni'mat Allah in ta'uddu mm-hmm. ni'mat Allah tẹ́bálẹ̀ fẹ́ ka àwọn ìdẹ̀rẹ̀ ọlọ́run ọba ó wípé tọba pé kálmà ni'ma a rí ni'am mm. ni'am ń but bàbá sọ ìdọ́fà ni'ma lọ bá Allah okọ̀ ọlọ́run wẹ́sùn jẹ̀lálà èyí wọn náà sọ di pé káàkiri pé dẹ̀rẹ̀ ọ̀kanu níjẹ́ gẹ́bí ọwọ́ ṣíkọ̀ ọ̀sẹ̀ ìmí wọ́n lọ tààlà wọ́n ní yóò máa túmọ̀ yí pé gbogbo tí ń jẹ́ ìdẹ̀rọ ọlọ́run àwọn ìdẹ̀rẹ̀ mi ọlọ́wọ́ tẹ́lẹ̀ ẹfẹ́ máa kà á látò tó ha ẹ̀ lè rí kà ẹ̀ lè rí sọ ẹ̀ tó bẹ́ẹ̀ hmm. ọlọ́ni ẹ̀ tó bẹ́ẹ̀ tó kí ní ó pọ̀ tọ́wá ní ká wo àwọn ìdẹ̀rẹ̀ ọtọ́wọ́ bá ṣe fọ́mìnìyà àkọ́kọ́ àkọ́kọ́ ìdẹ̀rẹ̀ hmm bó ṣe yẹ kó ṣe bọ́lá ti ẹ̀spẹ́kì rẹ̀ lọ́dọ̀ mm. ọmọ ìbára bó ṣe rà ní Muhammad sallallahu alaihi wasallam ah ògìlẹ̀ ńlá ni lórí kọ́ ìmọ̀ lọ́dọ̀ àwọn sálàfọ́ wa ó ní alhamdulillah ala ni'amil islam mm. àwọn dúpẹ́ fún ọlọ́run ọba lérí ìdẹ̀ra islam fún ààrẹ wọn ní òṣèkínú ó tó ní orí ó tó ní dẹ̀ra tẹ́yìn bẹ̀rẹ̀ kí wọ́n dúpẹ́ lórí tó wàkáfà bí ànẹ́ẹ̀mà ó tó nígbà ní àlọ́run ah, ṣé èmi náà lọ sí ẹ̀yìn fún hmm. ṣé òfò owó ní sùsùn nínú mi sì fà mí yọ onímọ̀ jẹ́ mùsùlùmí ìwọ̀n gan tẹ́ pé oore ìwọ̀n tẹ́ bá ní ẹ̀fẹ́ máa dúpẹ́ rẹ̀ kọ́dà yóò lè dáfẹ́ yá tó kí ni èyí ń gara sọ́gẹ́ nínú àwọn oore tó pọ̀ tó yẹ pé àwọn anábẹ́ wọ́n ti máa sọ fún àwọn àrọ́mọdọ́mọ wọn ipé kan sí wà lérí ipé kan sí pé o kan wà lérí islam yẹn náà ló ti pàrọ̀ máa rí náà anábíwa yakubu àbí anábíwa yakubu idha hadara yakubu al-maut ṣe gbé àṣẹ́ yìí náà ṣe gbé àyíná ẹwà ń bẹ́ nígbàtí kí ìgbàtí ikú tó wá déwá bá Yaqubu am kuntum ṣùhádà ìsáàdọ̀wà eh, Yaqub al-maut nígbàtí kú dé bá Yaqub wọ́n bèèrè wọn mọ̀ pé ma ta'buduna min ni tàbí máa sìn wọ́n ni na'budu ilahaka wa ilaha abaika Ibrahima wa Isma'ila wa Yaqub ayàwọn lọ bẹ́ẹ̀ pé tààrà bẹ́ máa sílẹ̀ ìní ọ̀nà àwọn ọmọ sọ́nà ọba rẹ̀ ìlàkà wọ́n ilá àbáríkà Ibrahim ọlọ́run ọba bàbá ńlá bàbá rẹ̀ hmm. tí ń ṣe Ibrahim Ismail hmm. wọn bẹ̀rẹ̀ Ishaq Yakub wọ́n dákọ̀ àwọn bẹ̀rẹ̀ sí ń ni ọba ní ìyá aláàbúdà al قال فإنهم فإنهم أنا فتوبة كني àwọn onígbàgbàtúná ọjọ́dúnmí ọba ní ìyà anna abdul-asnam ọlọ́run mú mi takété mú mi takété ọjọ́dúnmí ọba ní ìyà àtàwọn àwọn ọmọ àtàwọn àrọmọdọ́mọ mi anna abdul-asnam di kò ní di pé a máa lè òòsà aláfẹ́ máa sìn tàbá máa tọpa lè nǹkan kan gbẹgbẹ àbàbà wáyé mà lọ́wọ́ ni ọ̀dọ̀ ìbìkà láti máa wà níwà lọ́dọ̀ ọlọ́run bàbá so ẹwọ báwọn fún pé gbogbo kíni wọ́n ń ṣe kíni o wọ́n sọ pé tó pé kíni àwọn òsà yìí ni wọ́n máa ń ṣe kíni o wọ́n máa ń sọ àwọn èèyàn nù gan-an فإنهم أبلغنا كثيرا من الناس تكون وان سكن ومن سوى ومن ينوغا ẹgbàun tàbá wọlé yìí ó mẹ́ pé kí ẹ̀wà jẹ́ mùsùlùmí ìdẹ̀ra tí ni àwọn tó tó wá jẹ́ tó wà ní tọ́wọ́ ẹni síwájú wọ́n mọ̀ ní dẹ̀wọ́ lọ́wọ́ bá ìwà àkọ́kọ́ náà ni bákanáà lábẹ́ rẹ̀ ẹwà wa ẹwọ lẹ́nà Umar radiyallahu ta'ala anhu nígbà tí ìjọ kan náà ọjọ́ náà ń sọ ń jẹ́nu pé wọ́n ni náà qawmin ìjọ kan wá so ìjọ kan wá Islam bàtọ́nà fẹ́ kó yìí bá wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ mi pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ alẹ́wà láwọn ìjọ wa òtáwọn yẹn mọ́ ọmọdún náà ni ọmọ ìwọ̀n ọmọ ìwọ̀n bọ́ a ìyí wọn ò tó nǹkankan a ti kí ni a lè tó nǹkan báwọn bá ju àwọn ẹgbẹ́ wa lọ àmọ́ ọlọ́run báwo ó sì kí ni tán fi lára nípa fẹ́ wá lọ wá iyì mí níbò mí tí èsè nú ìsìláàmù azallanallah azallanallah ọlọ́run sí kí ni ọlọ́run kò yẹ pẹ̀lú àwọn tún pé wàláhì èyí òun kékeré mọ́dúpọ̀ pé ọlọ́run bá mọ̀dẹ̀ jẹ́ mùsùlùmí lásán èyí òun kọ́kọ́ sí kí ni ọkọ̀ jẹ́ àkókò ọlọ́run bá káàlá fẹ́ wọ́n wo àwọn ìdẹ̀ra míì náà tọ́lọ̀ tó ẹwọ ìdẹ̀ra látàí kẹrìnà síbẹ̀ wọn náà so irú àwọn ìdẹ̀ra ọlọ́run bá arẹ́ àwọn àníàmù àwọ̀ ìrọ́ àrí àwọn albáàpìnà ìjọpọ̀ ìjẹ̀wọ́ ọlọ́run bá tó sí kíni ọ̀rọ̀ ẹ̀rọ ó hàn ìmí ní òsì kíni ọ̀pàmọ́ ọ̀pàmọ́ so ẹ̀tọ́ mi ènìyàn lé àwọn ìdẹ̀ra ẹni pé kó mọ́ sí kíni kọ́ máa dúpẹ́ fọ́lọ́run bá pé èmi náà lọ́lọ́ sí mùsùlùmí subhanallah ọlọ́run bú mi ní làákàyè ẹ̀wù àwọn àbàlagbà wọ́n ní pé tí ìgbà ẹrù so tó bá rí pé wọ́n máa gbẹ́nì kan tó ní pẹ́ra tó bá rí tó máa ṣe kẹtàkẹtà kan ní ìgbẹ̀rù rẹ̀ ìgbẹ̀rù ní ìgbẹ̀rù rẹ̀ ló yẹ ìgbẹ̀rù ní so tígbẹ̀rù bá ti dọ́ra ah ọlọ́run sọ fún yà tó jẹ́ pé tàbá wò ọlọ́run ọ̀bẹ ni tí ìgbẹ̀rù rẹ̀ ti yẹ yẹ láká ìyọ̀ tó yẹ ọlọ́run ọ̀bẹ láwẹ̀ ọlọ́run ọ̀bẹ ni ọlọ́run ní kọ́yọ̀ zaka gbogbo tó jẹ́ ni ìlàkàyè òun ni ó máa fi jọ gbogbo ìdọ́bẹ̀ṣì ìlàkàyè òun lọ́wọ́ sí kí ni ó ló ti fi sánlẹ̀sàn tó pé ìlàkàyè ni ó fi sẹ̀sìn ẹni tí làkàyè wá kó lára rẹ̀ ìyàwó láfẹ́fẹ́ sí jẹ́wọ́ ẹni bẹ́ẹ̀ ọmọ sọ wá ń bẹ́ tó bá lọ dáànà kan àbó sí wàhálà kọ́ bẹ́ sọ́kọ́ ó látẹ̀mí lọ hmm. wọ́n padà sílẹ̀ náà wọ́n pẹ̀lẹ̀ lọ sí mọ́bí kọ́dé ìrìn àwòrán ní onífàyè tó kọ́dé tó wà yìí náà ti bọ̀ pé kò bá nù. kọ́dà lómi sáwọ́ lára àti àgbà bá ṣe mistake tó ṣe ní ọ̀dà kan yóò lọ kọ lọ́wọ́ àwọn dókítà tó ń bẹ̀wọ́ lọ́ba kan yóò lọ bá wọn láìsọ lọ́dà kó sọ pé òun ti hmm. ní bọ́lọ̀ tí wá sí òun subhanallah ọlọ́run wá ṣe ó jura hmm. wọn lọ ó jura wọn lọ afáwa Ibn Jawzi rahimahullahu ta'ala bàtún sọ̀wọ̀ nípa ìlàkàì ìtàbárẹ̀bẹ̀ ní ọ̀rọ̀ ṣẹ́zù alhẹ́zù nípa ìyàhà nǹkan hmm. Shaykh rahimahullahu ta'ala so wọ́n sọ wá pé wọ́n ní ifdul kabir awil izzi min funun shatta ìyàhà tó pọ̀ nínú àwọn ìmà ìmẹ̀sìn àwọ àwìlẹ́bí ní fòrò ní ṣọ́ta àbáfẹ́ ha nínú àwọn oníranà àwọn fánú ìmà bá bàlágà ní náàwò ní àwúdù ní tàwíìdì ní ẹgbẹ́ báhùn pípò oníranà mọ̀ báhùn lóbùkátà tí yọ fẹ́ ha sórí yàn tọ́ wọ́n ní fa'ina alqalba sharihatun min aljawarih tabanika wo ilaka itaba fi hankali jarihatun min aljawarih eríkè kan nínú àwọn eríkè ara rẹ̀ so wọ́n ni wàkàmà anna minan nas ó ti jẹ́ pé tàbá ní ká wo àwọn ìbẹ̀nú àwọn èèyàn àmàrí àwọn èèyàn man yahmilu al-mi'ata rọ́pìlà ààrẹ̀ tó pé ọlọ́mùn hmm. ni àgbà tọ́jú tọ́rọ̀ fi tọ́rọ̀ sáànù èdè ń bi lákàyùn yọ́ 100 litre bí i bóòdà rẹ̀ bí pé ẹni tó lè gbé 100 litres ní bí ìyẹn tó lè gbé 100 litre capacity agbára pé ní ìsákùnlá ọkọ̀ capacity brain rẹ̀ ó gbé 100 litre omi àbí nǹkan mìíràn tó múdé bẹ́ẹ̀ wá ní iwẹ́ ní báhùn náà wá ní bọ́lọ̀ sí lákà yẹnu ó lè ha odidi sọ̀rọ̀ ìbùkọ́ ní mùsùlùmí ní sọ́nà àbídáwò nà sáyé ní túnmì pẹ̀lú alẹ́gbà tó hàkọ́ ní kìtàn yẹn tí ó ha gbogbo ẹ̀ láṣẹ́ ń rí lára àwọn ìmọ̀ èèyàn kan lẹ́yìn ìtàpá àwọn ẹni báwọn ọ̀bọ lọ rí ara ẹ̀ kó bọ́ lọ já rẹ̀ lójú kó pé ah àmì àbá tí wọ́n hàn kan máa kàwà ó rí ìrì máa hàn ní ọmọ àdúpẹ́ nù so ilẹ̀ mọ́ sọ bí sọ́wọ́ àmàlùmọ́ pé wọ́n kẹ́ pé wà mí ṣe zika látò bá hí wàhàmdùlọ́yì àṣánù máa lazimta tó bá ipò bá ní ọlọ́ọ̀bá kí ọ pé ọlọ́run fún ọ pé ọlọ́run fún ọ ní ó

ẹfẹ́ máa so nǹka àwọn ìdọ̀rẹ́ mi ọlọ́run ọba láàtò so ha ọlọ́ni ẹ̀lẹ́ kàátẹ́yẹ ẹ̀lẹ́ so nǹka rẹ̀ inna Allaha lagafurur rahim bákan náà ṣíkí wọ́n bọ̀rọ̀ wọn lọ wọ́n ní bákan náà um wọ́n ìntọ́ pọ̀ nínú mà ìlàkàwé ẹ̀sìn ni ò gbé mm. bẹ́ẹ̀ wà lẹ́lòmí kò lè gbé ju 20 litres lọ mm. ẹwọ 100 sí 20 tó fojú hàn dáadáa kò lè gbé 20 litres wà ló dé tó mm. mọ̀ lágún èyí tó gbọ́dọ̀ dìtà yóò kàn gbé rí àtọ́ ìjà gbé kankan yóò gbé yóò tún lọ́wọ́ tó kó yóò tún dì mẹ́fún subhanallah ẹgbẹ́ àwọn ọ̀dà bẹ́ẹ̀ bí sẹ̀fínà náà ni <laughs> náà sábà náà radiyallahu ta'ala anhu òun gbogbo àwọn ẹrù ọlọ́nkẹ́ gbogbo ó di gbogbo ẹ̀ tó náà pé ṣíkì ní ìbẹ̀ nínú wa ẹgbẹ́ ẹni tẹ́kù kò lè gbé 100 litre ọ̀kàdálì kàlùkùlù bọ́kàn sí rí báwọn ọkàn sí wárí náà ni báwọn ìlàkà yìí ọlọ́run wa bẹ̀lẹ̀ mí pé ìmọ̀ ẹ̀sìn wọn ọlọ́run fún ọlọ́run máa sàánú wọn ká di ìmọ̀ ẹ̀sìn mọ́lẹ̀ fún yàn fún àwùjọ ni wọ́n di ìmọ̀ ẹ̀sìn yẹn mọ́lẹ̀ fún àwùjọ ọlọ́run máa kọ́ fẹ́ lù ọ́ fún Islam. ọlọ́run máa fi wọ́n ta àwùjọ lọ́rẹ bẹ́ẹ̀. ìṣàkùnlọ ọmọ máa fi wọ́n ta àwùjọ lọ́rẹ. Hmm. eléyìí náà nínú tẹ́ pé èèyàn mọ̀ dúpẹ́ lọ́dọ̀ lọ́wọ́ báyìí. bọ́ nínú àwọn kankan máa ń ṣẹlẹ̀ tẹ́lẹ̀ bí wọ́n rí ẹni tọ́lọ́ bá kẹ́ báwọn ìjẹ́ tí ó wà ronú tí ó pé eh, eh, ọlọ́run máa ní àwọn ìjẹ́ ọlọ́run lé yóò kó rórí ọlọ́run láàrin èèyàn ọwọ́ nípa ìjẹ́ ọlọ́run ni ẹ̀gẹ́ ní ọmọ sí bí orí wọ́n ṣe kú lọ́wọ́ ẹni wọn. kílọ̀ ha gan. kílọ̀ ha gan yọmọ fẹ́ nu ya ọ̀hápa ni ọ̀hábùkọ́ ọ̀há ní kílọ̀ ha. ní kílọ̀ ha kí ni bẹ̀rẹ̀ kílọ̀ mọ̀ gan àbí kọ́ máa wá owó pẹ̀ ó kàn ha kí lásán ni kọ̀ mọ́ fíkìwù yá dáa <laughs> kò ní fíkìwù gbogbo kí ni wọn lọ́kà ha lásán ni so ẹlòmí ẹ̀gẹ́ wọn tí wọ́n máa ṣe náà ni tó gbígbélé yìí kò ní jẹ́ kéèyàn débi téèyàn ń lọ torí pé àkọ́kọ́ ni pé ọba tó ṣe oore fẹ́ nìyẹn tó ṣe ìdẹ ayé fẹ́ nìyẹn ọba òun ló ń bájà òun ni ọba òun ló ń bínú tó ṣe òun bínú tọ́wọ́n ọba yẹn ṣe nìyẹn nítorí kò ní kò ọmọ badúpẹ́ lọ́rọ̀ ọba pé ah bọ́lábẹ́dá dúpẹ́ lọ́rọ̀ ọba kọ̀ wá ní ọlọ́run sáwọlá pé ó ṣe sánú rẹ̀ tí ń bínú rẹ̀ yọ ọlọ́run ń sọ wá sáré mi dá sáré àwọn ọmọ ẹ̀tọ́ mùmíní lérí ìdẹ̀ra kan bá ọlọ́ni kó wọ́n ní àárí kò ah, wọ́n pẹ́ ọlọ́run alhamdulillah so ní àwọn ìtọ́lọ̀run retí lọ́dọ̀ ẹrú rẹ̀ ni ẹ ìtọ́lọ̀run retí lọ́dọ̀ àwọn ẹrú ni ẹ pé kọ́ máa sí pé wọ́n máa fọ́n bùkọ́ máa ṣe báàrí kọ́ ní wọ̀ kẹba hùn ìdẹ̀rọ ọlọ́run ọba ní tó pọ̀ buhaya ni pẹ́pẹ́ tabaníkà máa sọ ọ̀pọ̀ nínú àwọn ìdẹ̀rọ ọlọ́run ní ẹwọ ojú ojú wáyé náà ẹlòmí ń bẹ subhanallah tí ọba fẹ́ tẹ́bájọ́n lọ ní ṣùgbọ́n ní tẹ́bájọ́n lọ yóò ní yóò máa rí ọ̀kankan gbogbo tí bá ń ṣe ń bẹ̀ kéré-kéré ọ̀nà tó bá kọ wán lásán wà lókè tó bá kọ́ síbi ọ̀kan jìnàjìnà kan owó ti rí ẹ̀yàn òsì ní rí ẹ̀wọ́ òun nù wà ìfọ́kọ̀ wán sí òun náà <laughs> ẹni wọ́n bọ̀lọ̀ mọ́kọ́ mọ̀rùkú báyá ẹni àwọn mọ̀lẹ́bí ti wá àwọn ọmọ bá ti bá wa ti mọ bójú tí wá ti mọ ṣàpù nìyẹn no ò ní sinmi síkì wọ́n rò pé nu mọ̀lẹ́bí yín bójú yín sí máa ń rí nù ni ó dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé alhamdulillah ó bá wo ni mọ̀lẹ́bí yín náà wà láwọ́ ẹlòmí tí olóhùn tó rò fún ní ojú pé mùsùlùmí ti kíni o ó bẹ̀ kọ́ mọ dúpẹ́ lọ́dọ̀ tó bá jòjò kó báyìí tó bá jọ sọ̀rọ̀ ọláàmì wọn náà dára ìgbàgbé dàkọ ni tó bá jòjò kó báyìí yẹ́mu ni ìtẹ́ni wọn sọ mọ̀ gbọ́ ọ yìí sọ fún yín ẹ bá sì sọ bẹ́ẹ̀ bá sì wá dúró tọ ìtẹ́ni wọn sọ náà yẹn tó sọ owó jagun níjà ìyá òun náà wà uh, hmm. tẹ̀síwájú tó wọ́n tẹ̀síwájú wọ́n bá tẹ̀síwájú yóò mọ̀ wù báyìí tó bá fẹ́ lọ́jà gbogbo ní ah, àwọn kan bẹ́ àwọn ẹjọ́ eh, ka gbogbo nǹka àwọn tí wọ́n wà jìnà jìnà hmm. tí wọ́n ń bọ̀ wá àṣẹ fún pàwọn ọ̀rọ̀ ajagun yóò ka gbogbo ní ẹni èjì yóò dúró ìyàwó yóò dúró ah, orí nǹkan kan òun sì gbogbo wọn àti ìsọjú ọyàwó wọn hmm. so nígbà tó ni wọ́n ti kó òun náà òun yóò báyìí ni báyìí ẹja báyìí ilé ìná tó lẹ́yìn pé ìkẹ́sọ pé wọ́n fi ń kọrin pé ma kullu bakin ala maitin bi dhi hazanin so wa kullu ma yata'ama wa huwa zarqa so pé ma kullu bakin ala maitin bi dhi hazanin kí sí gbogbo ẹni tẹ bá rí pé èkúkú fún ìwà bẹ̀rẹ̀ sí ń sunkún so ń sunkún pé ah, ẹlòmíràn akọ́dá ẹlọ́kùn aláyẹ̀ wọ́n kó síkọ̀ǹgà ẹlọ́kùn síkọ̀ǹgà àwọn wọ́n kó mẹ́wọ̀ تو طيب، ما كل باك على ميت بذي حزن نعم ا آه، اراني آه، اسمي كيري رانك ان شاء الله تعالى ام بقدر ان شاء الله ni kuma wanda ne shi da رحمكم الله هو فلو عن فضيلة الإمام فضيلة الشيخ سعد سارمي أبو صفية رحمكم الله ibi tí a wà ọ̀nà ni nípa orin tẹ́ mú wá pé kì í ṣe gbogbo ẹni tí ò kò kó fún akọ́kọ̀lọ́rọ̀ zaka lẹ́sọ̀ ọkọ̀bọ̀kọ̀lọ́ pé àwọn olùgbọ́n fi kọ́ orin pé ma kullu bakin ala maitin bi dhi hazanin وكل من يتعامى وهو الزرقاء wọ́n pé kìí sí gbogbo ẹni tí in bá ń sunkún lérí yí pé òkú kú fún bìbí haza ní ládàmí ẹ̀yìn ìbànújẹ́ ló tọ́ni àbànújẹ́ ló dìbà ah ìbànújẹ́ ló dìbà so wọ́n lè lómìnira sí kẹta fún kóńkó síbẹ̀ ẹlòmí yóò ní àwọn òkú tẹ̀lé ẹni tó kú ni o tẹ́sí pé ah nìyí ah ọ̀kadà púpọ̀ wọ́n ní kìí sí gbogbo ẹni tó bá ń ṣe bẹ́ẹ̀ náà lọ́kàlára ọkùnlù mẹ́rin yẹ̀ta àmà mẹ́rin bẹ́ẹ̀ pé yọmọ sí bẹ́ẹ̀ni tó dún dùn bẹ́ẹ̀ni tó ju ẹ̀fọ́ wàhùwà zarkọ́ tó sì rí náà ju zarkọ́ lọ. pé ilé iná ìdẹ̀wọ́ ọlọ́run ọba ní tó tí ìbá ọlọ́run bá ṣe ilé ìfihàn ọmọ dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run dúpẹ́ alhamdulillah ọmọ tó wá tún wá ṣe tó wá ọlọ́run ọba tàbáníká wo èyí sin àwọn ẹlẹ́kẹ́ ara láwọn ẹ̀sẹ̀ lábẹ̀ẹ́ sí ní múlẹ̀ ọ̀kọ̀kan wo nínú àwọn ní àmọ́ ọlọ́run ọba nínú àwọn ẹ̀dẹ̀ ọlọ́run ọba hmm. ẹlòmí ọmọ rí pọ́lọ́run wò sí orí fóun ah, ah, àwọn alábájá ah, ọlọ́mọ ọkàn wọn dání ó sì àwọn èyí ní èèyàn àwà yìí kò ní hmm. kọ́ adé musulmi bọ̀lọ́ máa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́wọ́ ọba lérí gbogbo àwọn ìdára tí ọlọ́wọ́ ọba ṣe fún ni so pé ọlọ́wọ́ ọba balikiola ń sọ fún azẹ́rí mọ́kàn ní sọ́tò nahal aya méjìdínlógún pé wà ń tẹ́ ìdú ní ni'matallahi la tuhsuha àwọn ìdẹ̀rẹ̀ mi ọlọ́run ọba látò sóhá hmm. ẹ̀lẹ́ ríkà ẹ̀yẹ tó bẹ́ẹ̀ tó kìtì dára yẹ pọ̀ ẹwọ nínú àwọn àsàwọn alábáwá wọ́n hmm. tó kìríkà ní àlùfáàkọ́rọ̀ so dúpẹ́ ká jọmọ́ sí fàárí ìyànà kama sí ìyànà lẹ́gbẹ̀ẹ́ tó yọ́ náà sí fún wa so afọ́wà hafim al-iraqi abdurrahim bin hussein al-iraqi abdurrahman bin hussein abdurrahim ní Hussein al-Iraqi nínú alfiya wọn so so ẹni tó wá tún àbá tó ṣe ṣáàrù tíra yẹn so bá àgbà kíkan ìwọ́n tí ó kọ̀yẹ̀ pẹ̀lú so àfáàyàn náà wá ní ànákàtì so alwafiya lérí alfiya al-Iraqi so afẹ́ ìwọ̀n bàtí ṣekíbà tí ṣekí bẹ́ẹ̀ orí ẹ wọ́n ni yà kú lọ́wọ́ jẹ́ rabbi il-muqtadiri abdulrahim al-hussein الأثر من بعد حمد الله ذي الأعلاء من بعد حمد الله ذي الألاء على امتنان جل أن إحصاء من بعد حمد الله min bá da hamdìlá lẹ́yìn ọpẹ́ fún ọlọ́run ọba tí àlá ọba tó ní àwọn ìdẹ̀ra àwọn ni'am tó ní àwọn ìdẹ̀ra tó pọ̀ ẹ̀wà àwọn àbáwà fásitì ti máa rí nù wọ́n ma ti rẹ̀dẹ̀ ọlọ́run ọba tí wọ́n mọ̀ pé gbogbo táwọn ń ṣe ni ìdẹ̀rọ ọlọ́run ọba ní àwọn ni nìbáàdì alhamdulillah ìdíl àdá àlẹ́yìn ipa dúpẹ́ fún ọlọ́run ọba tó ní ìdẹ̀ra alamtinan lérí àwọ̀ rẹ̀ ń ta jalla an ihsa tó kọjá ó tóbi ọgbọngbọn ọkọjá ń tààlà àfẹ́ máa sọ pé báyá èyí báyìí ló jẹ́ àfẹ́ máa kàá ní tí ò sí ká so wọ́n mú àbáyẹ̀ wọ́n mú sáríwá tẹ́mí ń sàlàyé ọ wọ́n wá ní àwọn alágbáwá nínú àwọn alágbáwá ni pé wọ́n ní ìdàtọ̀kọ́kọ́ minhum ithnan tí àwọn méjì nínú wọn tó bá ń jọ ń ṣe ìyànà lérí pé ọlọ́run ti báyìí fún wa bẹ́ẹ̀ ọ̀rọ̀ dàrú ìjáṣẹlẹ̀ ọ̀ní àwọn tiwa ọlọ́run ti báyìí fún wa so àbúkọ́ pé èmi gẹ́gẹ́ fún wa mi ọlọ́run ti òkúta làwọn máa fi ń ka ìtí wọn bá fẹ́ tí wọ́n fẹ́ máa ká so hmm. tánà kọwàá sọ pé èmi ń tèmi o àwọn mọ̀lẹ́bí wa ọlọ́run sọrí báyìí fún wa ọlọ́run sọrí báyìí fún wa bí ṣe ń sọ ohun ó hmm. sì wà mọ́kùtà kẹ pé òdì méní ẹlẹ́kẹ̀ẹ́ wọn ni <laughs> pé èmi ń tẹnu máa ń lé wa ẹni tó kọ́kọ́ pẹ̀sẹ̀ sí tó ga tó ga alájà méje lápòjúwe báwọn hmm. wọn ni òyà ah, òun náà tún mọ́kùtà kan òdì méní òdì òun ló sọ fún wa pé ẹnìkan pé tẹ́ntẹ́ pé báyà nǹkan kan ṣẹlẹ̀ láwùjọ tó ẹnìkan lọ́wọ́ lọ́ọ́ búzọ́ lọ́bẹ̀ lọ́lọ́ rẹ́síkì àwọn èèyàn lọ́lọ́ gba àwọn èèyàn lẹ́m̀bẹ̀ bàbá wa lálákọ̀ọ́kọ́ wọ́n ti mú ìmọ̀ràn wọ́n ti mú kùtà kan tó wá rí pé wọ́n bá sọ gbogbo ń tọ́lọ̀ ń ṣe fún wa nínú ìdẹ̀ra àwọn tọ́tẹ́ kàtẹ́yẹnyá tó fi ń ṣe fáàrí hùn tó fi ń ṣe ìyẹn àwọn tó bá kàtẹ́yẹn wọ́n á rẹ ẹkú wo àwọn òkúta wọn ẹ̀ka wọ́n á mú òkúta léyìí kan ṣẹ́gẹ́ ẹni tó ṣe kínú ẹni tó ní bí táàtì mú hmm. ní àà ah, ìwọ̀n gbẹ̀lú ìfà rẹ̀ sí ẹ̀dàkùn ṣe pé gbogbo tánkà yìí náà ní ìsìn olóǹkà bí olóǹkà olóǹkà ní alẹ́ kàdẹ̀ ọlọ́run ọlọ́run ọ̀pọ̀sibú wọ́n ka àwọn ìdẹ̀rẹ́ mi ọlọ́run bẹ́ẹ̀ tó bẹ́ẹ̀ ẹ̀ lé ẹ̀rí sí o tó ń fẹ́ máa ka ó ti ìdẹ́wọ́ mẹ́yìn alálẹ́kà tọ́bánà lábájá oní owó oní ọlá ẹwọ́ lánà àwọn èèyàn kan lọ́n sí sọ pé ibò ni wọ́n lọ́n sí orí fún tó bọ̀ háyá nínú àwọn oyà ìlànsọ yóò ẹ pé odidi fámìlì kan àwọn náà sì ní plane báyìí plane báyìí pé ẹ rí pé the same surname náà ní Eh, àbúrò oníplẹ̀ǹdì sí sèfì láti ń kó àwọn èèyàn ẹgbẹ́ àwọn èèyàn bílíọ̀nì àníwọ̀n àbẹ́kọ̀ ni mm-hmm. tọ́ bó ṣe wá àwọn ní tọ́wọ́ tó ní lé ní eh, Amẹ́ríkà ó lé ní London ó lé ní gbogbo ayé tàbá fẹ́ kà sáà ìkàbà ní kíkà ìjáwà lè kàdẹ̀ ọlọ́run abẹ́ wà ń tẹ́ ìdù ní mẹ́ta Allahi la ọlọ́run tẹ́ bá fẹ́ máa ka ìdẹ̀rẹ́ mi ọlọ́run bá sẹ́ la tuhsuha ẹ̀ lè rí ìkà láyéláyé kò sí ká ó ti pọ̀ ọ̀pọ̀ jù lọ ní inna Allaha lagafurur rahim wọ́n ní ìmọ̀ràn ọba ah, áá ah, lagafuru wallahi aláforíjì ni mo bú apá aláforíjì mi ìmọ̀ràn ọba àforíjì mi ni ó bù háyà rahim ọba ìyàwó ní kẹrin kí n padà sí lọ́wọ́ afáwa tí mo sọ̀rọ̀ afáyà wọn mọ̀ wọ àṣà wa wọ́n ní pé wàlásù bí àkísàrì mi wọ́n àsọ wà iná máa fọ́dù lè káfírì pé sábàdí ká máa kẹgbẹ́ mi tẹ̀mí so pé pọ̀lásùgbé àkùsàrù mi ni wọ́n máa sọ òkúta tẹ̀mí sábàdí ká máa ka òkúta ìfààrí tí àtàfáàkùrù àwọn olùfáàkọ́rọ̀ òkúta tẹ̀mí sábàdí ká kà kò lè tó nǹkan wà ní nàmà ilẹ̀ ìzàtù ìlkáfìrí àwọn ìnàmà ìfọ́bìlẹ̀ ìlkáfìrí ẹni tó bá jẹ́ ni tí a ní òkúta rẹ̀ pọ̀ jù òun náà láti kókè ni òun náà ló lè fààrí òun ló gbogbo àwókè ń bí kí ni torí pé ọlọ́run bọ̀bọ̀ ìkọlá ó kẹ́ omi ènìyàn ó kẹwà lọ́wọ́ tó wá sí fún wa ní ìdẹ̀ra yìí ǹjẹ́ abùkátà sí ká máa dúpẹ́ rẹ̀ ní ojúmọ́ àbá abùkátà sí ká máa dúpẹ́ rẹ̀ èsì náà ní pé kí ni wallahi ẹni tó bùkátà sí ká máa dúpẹ́ àwọn ìdẹ̀wọ́ lọ́wọ́ bá jùlọ òun náà lọ́mọ ènìyàn torí ọlọ́run bọ̀bọ̀ ìkọlá ó máa má ọ sàánú wa ẹ wo ẹnu yìí lásán yìí subhanallah ẹnu yìí ní ẹ̀ máa ti ti ẹnu yìí à ń yanu a ṣe ń pàdé à ń yanu a ṣe ń pàdé a ṣe ń sọ̀rọ̀ wọ́n sì mọ̀ bá bá ṣe ń sọ̀rọ̀ kọ́lá lómi ò máa sọ̀rọ̀ báyìí ń dọ́nà àwọn ìkànnà àwọn alábára tó pé subhanallah tó bá ń sọ̀rọ̀ báyìí máa ń ṣe màní hmm. tó bá ń sọ̀rọ̀ báyìí wọ́n ma àwọ̀ òní lákàmọ̀kọ́ wọn kàn yanu ní àwọ̀ ọgbọ́n tí wọ́n sọ báyìí sọ kínkín kí wọn náà yẹni tí sì ń sọ̀rọ̀ fún oṣù mẹ́sẹ̀kì ni yóò sì máa gbọ́ yóò sì máa dá lóhùn ni pé yóò máa fún ilé sí ti ń sọ àwọn ti náà oṣù mẹ́sẹ̀kì ni àwọn lè máa pariwo èyí náà nínú ìdẹ̀rọ ọlọ́wọ̀ bá ní ẹlòmíì náà fẹ́ sọ̀rọ̀ fẹ́ púpọ̀ wọ́ọ̀sọ̀ pé inú rẹ̀ ń bàjẹ́ pẹ̀lú ọ̀rán sí tẹ̀tẹ̀lẹ̀ tí mo ń sọ tẹ̀tẹ̀lẹ̀ bá ààrẹ kan wá sí ọwá fẹ́ sọ̀rọ̀ bàtẹ́yẹ̀ máa ń ma àwọn ìdẹ̀wọ̀ lọ́wọ́ bá tó ṣe fún yẹn lérí àwọn kakọ̀ọ̀kan ni ẹ̀ bàtẹ́yẹ̀ máa ń ma ni ẹ̀ ọwá fẹ́ sọ̀rọ̀ so ẹni pé kò oyin tọ́lẹ́ ó sàlàyé sàlàyé wọn gẹ́ẹ̀tì tọ́lẹ́ sọ yọkàn bú ẹkùn ni hmm. subhanallah àwọn èèyàn àmàbìsí ni wọ́n máa bá sùn kúrò àwọn tó fẹ́ràn rẹ̀ wọ́n bá sùn lọ́kọ̀ọ́

fẹ́ gbajúmọ̀ ibẹ̀ ní tó bá lọ́la fẹ́ nínú òun fẹ́ yìí òun fẹ́ rí díẹ̀ kan ká bá bẹ̀rẹ̀ pé àdúrà wo ẹni ó ṣe pàtàkì sí ẹni tó jẹ́ aláàárẹ̀ kí ni kí n sàfún aláàárẹ̀. mo fẹ́ ra mọ́tò kọ́ ọ mọ́tò kọ́ àkẹ́rẹ́ gbọ́dọ̀ ẹ̀rọ mọ́tò sí ọlọ́run lakùn àlàáfíà lakùn àlàáfíà kìsà gbádùn náà àti kìsà gbádùn náà hmm. wàlá ìdẹ́wọ́ náà ọba yẹn ẹ̀kẹ́ ẹ̀mọ́ sẹ́kìnnì tó wà láàáfíà wọ́n yẹ kó sẹ́kìnnì kò máa dúpẹ́ lọ́wọ́ ọba. yàrá ìgbà tó gbádùn bí kò dá padà wá nísìn bí kò dákù bàyá padà kó sì mọ̀ kọ̀rọ̀ tí wà láàfíà nù bílẹ̀ hmm. nítorí pé àwọn onímọ̀ ni pé ìkẹ́lú àwọn onímọ̀ ni pé ó ní àṣíhàtù tájùn aláàrù òsè bìjáì ó ní sábáwí aláàfíà tí àwọn òní tájùn adékẹni aláàrù òsè bìjáì eré àwọn èèyàn lọ́wà àwọn èèyàn mọ̀ ilé àwọn ẹgbẹ́ àwọn èèyàn adé lórí ẹ̀ تاج على رؤوس الرجال ولا يعرف قدرها أما لما ولا يعرف قدرها قدره إيه كوالي كسنت لما بي يبوس التون قدرها أنا لما جلت بيه كل بصيحة ولا يعرف قدرها أن يكون ما يي على فيها يبوس التو إلا السقيم aláàrẹ̀ ni ó ma yẹ ẹ̀ ni ó mọ bá dé orí rẹ̀ ti rẹwà tó ọkùnrin mi ṣe ń fò ọkùnrin yóò mọ wára rẹ̀ ìyàwó mi kékeré mi ṣe ń sá eré tó mọ̀ jura wọn wá ní ọ̀pọ̀ ọ̀kọ́lọ̀kọ́lọ̀ tó kò tún ní mà kò tún ní appreciate àlàáfíà ẹ̀kọ́ wa máa dúpọ̀ lọ́wọ́ fọ́lọ́wọ́ bá kò máa dúpọ̀ fọ́lọ́wọ́ bá so ní pé ẹni tó lálàáfíà ẹni tí ò lálàáfíà ni ó máa yí ẹni tó ní àlàáfíà tó ní àlàáfíà bẹ̀rẹ̀ rẹ̀ ilé ni pé nínú hmm. so siwaju ìdẹ̀wọ̀ ayọ̀ ọlọ́run lọ sọ pé tábà sọ pé ọba ń sọ nípa àwọn ìdẹ̀wọ̀ ọlọ́run ọba tọ́lọ́run sí fún wa náà ìpẹ́kọ́ ni kọ́ máa dúpẹ́ owó ìyẹn ní gbogbo ìgbà ní gbogbo àsìkò fọ́lọ́wọ́n bá subhanahu wa ta'ala tí pé kí ni àwọn ìdẹ́ra yẹn ọ̀pọ̀ gan kíkẹ́ ló lásọ̀ wù ẹwẹ́ eré yìí lásẹ̀ eré ẹwẹ́ lómi ọlọ́nkẹ́ ìwọ̀n yìí pọ̀ subhanallah hmm. ọlọ́nkẹ́ ni ìwọ̀n yìí ẹni tó wà mọ ìrẹ nígbàtán bá di pé ẹni tí ò ní olórí tó wá di pé ń lọ gbé irun wọn ni ah, ọyẹ ọlọ́run àtẹ́kùn bá lọ ní wọn bí lágbájá yìí abẹ́ni ọba ní ah, <laughs> <laughs> ah ọlọ́run bá pé ìwà lọ ní olè yìí ah inú ọmọ ọkẹ o kí lànà bí sọ fún wa pé nǹkan ní aláwọ̀ ṣáà fẹ́lẹ̀ yóò kémo sọlá sọlá ọkàn kọ́ ọ̀rẹ́ pàdánù ní tọ́lọ́ bá kẹ́ tó bá ní irun tọ́lọ́ bá kọ ọlọ́run tó ń sànù wọ ó sì fàlì yóò kiri mọ̀ kó máa pín alẹ́ àdá. bàbá yìí lọmọ lárúbá táwọn bùkà wọn gbọ́lá fún un púpọ̀. agbára wọn tó hmm. ẹ̀wọ̀n wọn yóò gún wọn ìwọ̀n ẹ̀mí ọ̀fẹ́ gún níbà àdìbà yóò ti dẹsẹ̀ ìbáyìí lọ́n ti dẹ́lẹ̀ mìíràn ó sì dí ó sì gbẹ̀ wọ́n tọ́jú ẹ̀ wọ́n àníbi bá jíláwọ̀ báyìí kó ń bù wọn ti gun báyìí wọn fi fà báyìí wọn yí alẹ́ ẹ̀kọ́ kan wọ́n sì ti wọ́n kiri mọ̀ ẹ̀yọ́ mọ̀ sí bìsíláà ìsìlámù fún kẹ́yàn sí bẹ́ẹ̀ èèyàn dúpẹ́ ọlọ́run náà ni hmm. apẹ́kẹ́yàn sàpẹ́lẹ̀ nítorí bá bẹ̀rẹ̀ lẹ́bùn lẹ́yìn pò tí ń dúpẹ́ ọmọ dúpẹ́ ọmọ sàpọ́nlé nǹkan yẹ ẹlòmíì nǹkan tọ́lọ̀ ọlọ́run bẹ́ẹ̀ lómi ní nǹkan tó pọ̀ but ń ṣe yẹ́lẹyẹ̀lẹ́ nítorí pé kò rí sí kankan hmm. wọ́n lẹ́lòmíì ní làkàyè náà nígbà tí ọgbà tí ṣẹ́gi nígbà tí ọgbẹ́ sì yẹ kò lákìlákà ń bàjẹ́ kò sí tí ò lè jẹ́ kò sí tí ò lè máa fi lákàyè rẹ̀ gbé kalẹ̀. kódà kò sí tí ò lè kà tí ò lè kà. ṣẹ́ṣẹ́ mọ̀ pé àwọn nǹkan kan bẹ táwọn èèyàn ń kà lónìí ti ń da làkàyè wọn rú hmm. kíkà lásán hmm ká tó pa àwọn tí ń mú kú mu àwọn tí ń jẹjẹ kú jẹ wọn kó tẹ́kọ́ wọn kó wà lábáwọn láàkà yẹn bẹ́ẹ̀ni hmm. ọ̀pọ̀ bẹ́ẹ̀ láwùjọ wa lónìí báyìí ìmórí ọlọ́run nípa ìmórí ọlọ́run láì torí ìwù láàkà yẹn ni kò sí tó dájú pé kéèyàn máa dúpẹ́ ọlọ́run láì lẹ́yẹ ara pé o dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run lọ́yẹ ni pé kọ́ wá òpin ìlàkà yìí mi yìí ìníjọ́ gbàjẹ́ hmm. kò sọ ìlàkà yẹn ẹgbẹ́ táwọn tí ìṣẹ̀lẹ̀ àṣìlámi wa sọ ìlàkà jẹ́ pẹ́ńbẹ́ Hmm. kọ́ wá pé ìlàkàyè ìyìn níjọ́ ẹlòmí subhanahu lọ́lọ́ bùn ní ìlàkàyè kọ́dẹ̀ lómi ẹgbẹ́ pọ̀ tí a al so ó ti ní kíni ó tó wà ní kíni ẹ̀ ń fagbó ẹlẹ́kùn bọ́ọ̀lù sí jọra wọn bọ́ọ̀lù sí jọra wọn tó bá ti dàwí lọ́pọ̀lá lọ kò ní padà wúlò fún hmm. tó pé ìwẹ̀ nìyàn ò dúpẹ́ ọlọ́run bọ́sọ́lọ́run sí wọn yóò tún máa sọ ìwẹ̀ ń dáwọn tún máa sàwárí ẹni mẹ́wàá pé ah tàwíláwájá tó pè mí bá lọ rí bọ́ọ̀lù sí ṣe yìí ah ọ̀gbọ́n ìmọ̀ dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run gbogbo ìgbà ni gbogbo ìgbà ni mo dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba kódà ìmọ̀ ìyẹn lọ́fíìlà gbogbo ìgbà báyìí ìmọ̀ sí kìyàmù lé ní gbogbo òru tó ẹni tí ọba ní nǹkan ní máa ń ma yìí nítorí ọba sí fún ẹ̀ẹ́dẹ́gbẹ́ rẹ̀ hmm. ẹ̀kọ́ mọ́ sọ́lá pé àmọ́ máa sí kí ni ṣẹ̀gán sí ẹ̀gán lérí bẹ́ẹ̀ lọ́wọ́ máa sí yàrá kọ́ wá lórí kan kọmọ fẹ́ tí ò nírú ẹ̀ sí ẹ̀yẹ́ ọlọ́run ó mú pé èèyàn ẹni mú sí tọ́ fẹ́ kọ́lọ̀ gba orí ẹni ẹ̀ bẹ́ẹ̀ bá ní bọ́lọ̀ bá kẹ́ ọ ní orí kan tó wá ń fi àwọn tí wọ́n ní orí yẹn sí ẹ̀yẹ́ ọlẹ́sẹ̀ méjì tó ẹni tí wọ́n sọ fẹ́ni tí ọlẹ́sẹ̀ méjì pé bàbá wọ kúrú wọ̀ subhanallah mm-hmm. so ẹni wọn sára fẹ́ni bá gbọ́ sínú ó dùn hmm. ẹ fẹ́ni bá gbọ́rọ̀ ẹ pé ní wọ́n ní sẹ́kìnì inú ò ní dùn tó bá fi lè bínú tó yẹ ni tó bá bá bínú subhanallah ẹ̀wù wà dáwọ̀ tó sẹ́kìnì tí ó ṣẹ̀ṣẹ̀ sí wọn bẹ́ẹ̀ kọ́nà nínú àwọn àbọ̀tá náà dé láyé níwọ̀n bá dẹ́rẹ̀ yìí wà láàrin tó yẹ pé ń bà tí ìyá kan lóyún tọmọ yọ wá jẹ́ bí arọ hmm. so òun lóyún tiẹ̀ ẹni tó wọn ọmọ kan wá jẹ́ ọmọ arọ nínú ẹlẹ́sẹ̀ kìrìkan ẹlẹ́sẹ̀ kìrìkan yóò máa bù bàtà wọn ò bímọ wà láì dé wẹ́ẹ̀sì ọmọ ọ̀dọ̀ náà dé hmm. wallahi alazim tí o mọ̀kádà ìran tí ó ṣẹlẹ̀ sóhun wọ́n fẹ́ nìkan sí ẹ̀yẹ́ lórí ọkùnrin ní kọ́ọ̀mìn ẹni àwọn ìjọ kankan mọ̀sí kí ìjọ kan mọ̀sí ìjọ kan sí yẹ̀yẹ́ tó wọ́n àwọn ìdẹ́wọ́ lọ́wọ́ bá àwọn tó sí kí ni o tó pọ̀ ni tó lọ́wọ́ sí fún ẹwẹ́ nínú àwọn ẹnu wa yìí hmm. ẹnu yìí ẹni pé akẹ́yìn sí kí o akẹ́yìn yàrá yìí a sì ń sọ̀rọ̀ náà ni akẹ́yìn yàrá yìí a sì ń sọ̀rọ̀ ni yóò jẹ sábà bí táfi lù táfi sin náà ọba subhanahu wa ta'ala òun náà láti ka ọlọ́wọ́n ọba láti dúpẹ́ fọlọ́wọ́n ọba láti ṣe àwọn oríṣiríṣi ìjọsìn fọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala yóò nípa ẹni tó bá lẹ́nu ẹ̀lẹ́sẹ̀ kìnnìkò kò ní ṣe bàdà ẹni bẹ́ẹ̀ náà àwọn tọ́jú pé wọ́n jẹ́ ẹni tó pé wọ́n jẹ́ ayáyá lọ́nà ara mi lọ́nà ọ̀nà bí wọ́n ti ń tọ́ kébí àwọn olùkọ́ wọn tó ń kọ́ wọn ẹ̀sì rí pé wọ́n sì ẹ̀sì máa rí erí pa ẹ̀sìn ọlọ́run ọba lára wọn bó tó wọn wá ṣe ìdẹ́wà fún pé wọ́n lè ẹnu ti tẹ̀ yá hmm. gẹ́gẹ́ ní owó nírú fọ́blẹ̀mù yẹn kí lè àkóso ọlọ́run ọba ọmọ dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba eléyìí nínú àwọn ìdẹ̀wọ́ ọlọ́run ọba tó pọ̀ bìbà tó ṣe tó bá ní ká máa kà á tó bẹ́ẹ̀ láti dàbẹ́ sí kíni láti dà pé a fẹ́ ni وإن تعدوا نعمة الله لا تحصوها فوائد ابن كثير رحمه الله تعالى بتون صالحي آية nípa pé ọlọ́run ní wa in ta'uddu ni'mata Allahi la tuhsuha wọ́n ni ay yatajawaz ankum wọ́n ni walaw talabakum bishukri jami'i ni'ami tọ́pọ̀lọ́wọ́n mọ́ balẹ̀ kẹ́ọ́lá ọlọ́run kan máa ń kan sàmójúkò fún wa ni hmm. ọlọ́run kan máa máa sàmójúkò fún wa wọ́n ní wàlọ́wọ́ tó lọ́bẹ̀kún bí ṣúkùrù jẹ̀mí ní àmìhí làjẹ́stùn alkiyam zarik tó pẹ́ bá ní pé gbogbo tọ́lọ̀ ṣe fún yín dẹ̀ra àwọn yányá ọlọ́mọ tẹ̀lé kẹwàá mà pé ìdẹ̀rẹ̀ ilé ìdẹ̀rẹ̀ ilé ìdẹ̀rẹ̀ ilé ó dúpẹ́ dẹ̀ra làákàyè dúpẹ́ dẹ̀ra ojú hmm. dúpẹ́ dẹ̀ra mímí dúpẹ́ dẹ̀ra ọ̀rọ̀ sísọ etí

káwa tó pé extension ká kó lára ara wa àwọn eh, orí orí ìyàwó hmm, orí ọmọ orí ọmọ hmm. orí ìyàwó wa ń lọ ṣọ́ọ̀bù ń bọ̀ ọlọ́ọ̀ta dáadáa ẹnìkan ti ẹ̀fẹ́ jáde tí ò rí bí jáde rárá hmm. pé abùkátà ti ká máa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba ṣé kìí pé tàbá ní pé ọlọ́run bá ní pé wàlọ́wọ́ tọ́lọ́bà kún tọ́lọ́run bá ní pé mo fẹ́ kẹ́ mo fẹ́ tí mo fẹ́ kẹ́ ṣe fún mi ni pé èmi wọ́n dá mo sì ṣe dára tọ́pọ̀ fún yín wàlọ́wọ́ tọ́lọ́bà kún bìṣúkì jẹ̀mí ní àmì pé gbogbo tí wọ́n jẹ́ dára tí mo ṣe fún yín mo bẹ̀rẹ̀ mo fẹ́ tó máa dúpẹ́ làjásùn hmm. ẹ kagara ẹ̀ tó bẹ́ẹ̀ ó ń pẹ́ ọlọ́run bá náà wá nínú àánú rẹ̀ ni kò fara ni wá kò fara ni wá tó ọfẹ́ kọ́ ìpẹ́tọ̀ tó bá ti rẹ̀ ọ̀kan tó bá ti rántí pé orí pé ọlọ́run tó rí tọ́ hàn jù nínú tí mo ṣe fún ọ èyí tó bá ti hàn jù nínú ìdẹ̀ra tí mo ṣe fún ọ ọwà ni ah, ah, ah, àwọn ṣẹ́kọ̀ọ́ wa imam sa'ad abu safiya tí wọ́n sì ń tẹ̀síwájú nípa àlàyé nípa àyà al-Qur'an wa in ta'uddu ni'matallahi la tuhsuha ilé tí wọ́n fi ń ṣàlàyé fún wa nípa ìjọ́ra yẹn ah, bó sì jẹ́ pé agbọ́dọ̀ dúpẹ́ fún ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala tí àwòkọ́ṣe dáadáa báyìí ti ń bẹ̀ lára ọlọ́run kàtàn àwọn anábì ọlọ́run kàtàn dáúdà kàtàn sùlẹ̀mánà hmm. àwọn tó lọ́n sórí fún kàtàn anábì wa muhammad sallallahu alaihi wasallam bá náà ṣe pọ̀ tó náà bí orí kan bá tún àṣẹlẹ̀ anábì ìfojú di anábì ó sì dúpẹ́ rẹ̀ alẹ́ ìsàlátù sàlám bá bá jí ọládùá tá a sì fi dúpẹ́ kí mo máa jí tá a fẹ́ pè kápẹ́ sórí 08108501371 nọ́mbà tí a fi wọlé sí báyìí ní 08108501371 àwa tí a bá ní ìbéèrè kan sí ìkejì so nọ́mbà tí a fi pè wọlé ní ẹ̀ bákan náà ni pé Imam Saad kama pàdé wọn ní ìrọ̀lẹ́ ìní ní Masjid Tawhid ní Basin ní Masjid Alhaji Abdulhakeem Ayọ̀ọ́lá ní ìrọ̀lẹ́ ìní láago márùn-ún sí aago mẹ́fà inshallah ta'ala fún tafsir so zero eight one zero eight five zero one three seven one nọ́mbà tí olùjáde báyìí ní àwa tí a bá fẹ́ kàn náà àwa tí a bá ní ìbéèrè salamu alaikum. salamu alaikum. wa alaikum salaam wa rahmatullah. kí lórúkọ yín bọ́lá tí ń pè. Ahmed ló sọ̀rọ̀ láti ẹlẹ́kọ̀ọ́. Tọ́ kí ni béèrè yín àfá? Ẹ kú ètò àfá. Ọlọ́gbẹ̀ kárí ń pẹ́ o. Ìwò mi gba ètò náà jẹ. Àwọn ti jẹ kárí ń oṣù oṣù. Àríká sálámọ̀ sí yín náà ni. Jazakumullahu khair. Uh, zero eight one zero eight five zero one three seven one àwa tí a bá fẹ́ ṣèrànlọ́wọ́ kan sí kejì fún ètò fíkòlì Islam lámọ̀ kan sí wa lórí zero eight zero three eight eleven nineteen forty zero eight zero three eight eleven nineteen forty salamu alaikum. kí lórúkọ yín wọlé tí ń pèsè. ẹgbẹ́ ìtọ́jú àpá orúkọ tèmi lọ jùlọ àgàmí jídà láti yẹlẹ́ta àwọn gbádùn ọlọ́run jẹ́ pẹ́lú ọgbádùn ara yìí akúgbẹ́ náà àníwọ́ lẹ́yìn ìṣàkó àwọn èèyàn kí máa mọ̀ sáàt Abu Sofia jazakumullahu khair akáwọ̀kùn bẹ́yà kẹ́ máa round up wẹ́rẹ́wẹ́rẹ́ àníkàṣẹ́jú kàtí méjì lọ ní àwọn sókè tí a ń sọ ní pé àwọn ìdẹ̀wọ́n náà bá yẹn wọ́n náà bá bàkẹ̀wọ́lá ní tí ń fẹ́ lọ́dọ̀ àwátà ń jẹ́ mòmìnì tá ń jẹ́ ẹrú sí ọlọ́run ọba yányá hmm. yíyá ni pé ká máa dúpẹ́ oore yẹn fọlọ́run ọba fọlọ́run hmm. bá sí oore kan fún ọ tó tó o tó ń rí tẹnìkan míì náà tọ́lọ̀ tó kẹwọn náà ó yí pé bó ṣe ṣe fún òun hmm. ó ṣe bó ṣe fún òun ó ṣe fún wọn náà má bínú tẹnìyẹn. torí ẹ ló fi dáa kó jẹ́ pé àwọn tó bá kéré sí yẹn lèyàn mọ wò lèyàn fi wò àwọn tó ju yẹn lọ. النبي انظروا إلى من هو أسفل منكم ولا تنظروا إلى من هو فوقكم وذلك أجدوا ألا تذروا نعمة الله عليكم أنا محمد الله تعالى وإن إما وعواتي انظروا من هو من هو أقني أسفل منكم من أسفل منكم نعم وعليكم السلام كيف يقول ينسى so pé máa wá àwọn tó pé أسفل منكم wọ́n asfal minkum àwọn tó pé wọ́n kéré sí ọlọ́run ẹ̀mọ́ wọ àwọn tẹ́ pínpín o wọ́n jù yín lọ ilé ìlú ìjẹ́ kẹmọ́ fojú di ìdẹ̀wọ́ lọ́wọ́ bá abẹ́lọ́nà sọ́tàlá kó gbà. Uh, last call inshallah naam salaam alaikum. salaam alaikum. wa alaikum salaam bí kí ni bèrè yín. ẹgbẹ́ ètò so inshallah tó bá ọ̀la inshallah a máa tẹ̀síwájú ètò ìsìlámù نلقى من هو فضيلة الإمام آه، سعد سعد مية صفية حمده الله عند ذلك يقولون سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت السلام عليكم ورحمه الله وبركاته